kòwé pọ́ndé òṣèlú ṣé bó ṣe yẹ wọ́n tọ̀ wọ́n tọ̀ yìí. àkọ́kọ́ ìgboyà tí Jagaban fi ń gbé àwọn ètò ìjọba kalẹ̀ ó ti le jù. ó ti le jù. ó ti le jù. fún àpẹẹrẹ. God bless you sir. tẹ́ bá ní kí epo pẹtrol kọ́ wọ́n kí a lọ yí mọ́tò padà kó máa lo gas ìbéèrè kínní mẹkáníìkì mélòó ló ní ìmọ̀ láti máa tún ọkọ̀ tí ń lo gáàsì sí pọ́lísì tó yọ ọgbà ọdún mẹ́wàá pé díẹ̀díẹ̀ o ẹ máa yí mọ́tò padà o tá a wá mú gírì pé láàrin ọdún kan ká sáré yí gbogbo mọ́tò padà iye tá a tún fi yí mọ́tò padà tó iye tá a ra odidi ọkọ̀. Hmm ọ̀jọ̀gbọ́n ẹ wo ẹ̀bùn táwọn èèyàn ń gbà ní ọjọ́ òmìnira búrẹ́dì five five hundred one one thousand. wọ́n ti sọ àwọn èèyàn dólòsì. kí lẹ pè sà. wọ́n ti sọ àwọn èèyàn di olòsì. wọ́n ti sọ yẹn in court àwọn wo lọ sọ. ìjọba ti sọ gbogbo ènìyàn di olòsì. ẹ wà ní gbọ́ ọ̀pọ̀ wa ń lọ tó fún ní àṣà àwa Yorùbá wọ́n ní tí agbájé bá lówó ó ní sí yàrá rẹ̀ ọmọ yẹn ni tí ń jẹ lábẹ́ ẹ̀hún pé omi ọ̀jẹ̀ ń bẹ tẹ Yorùbá lọ́rùn kọ́ lọ ṣiṣẹ́ owó. Hmm, kó gbàrú. ju kọ́ wá lọ tò fún búrẹ́dì lọ ibi wàhálà ti ń dínú Yorùbá yìí lọ tò fóúnjẹ ẹ wò bí wọn ṣe tí wọn sọjà ń ti àwọn èèyàn pé ìwọ ti gba tiẹ̀ mọ́ lọ o ti gba tiẹ̀ mọ́ lọ búrẹ́dì five hundred. ọ̀sẹ̀ mélòó ni wọ́n fẹ́ àjẹ búrẹ́dì tí wọ́n lọ tó fún torí pé ebi ti dé. ẹ bá wa ṣe àìlọ Àbújá kí wọ́n rí state of things ibi nǹkan dé dúró. mọ́tò ń ga búrẹ́dì mélòó lọ́wọ́ àná rẹ̀ èèyàn mélòó ni ọkàn kò tó máa lọ ebi ti dé kò rọrùn bí ọrọ̀ ajé ṣe rí ntọ́dẹ̀fà ni gbígbówó lé epo ní ti àbáàdì ọ̀nà pọ̀ tíjọba fi lè ṣe tí sọ́bsidì òfin ní símọ́ tí ara òsì ní ní aráàlú tí wọn ò ṣe fún àpẹẹrẹ irú ilé epo Dangote kọ̀ọ̀bán ọgbọ́n mu kọjá ilé epo ẹyọ kan ni wọ́n máa fún epo fún gbogbo Nàìjíríà nígbà àjọba wá ní képo máa wọ́n lọ èlò lẹ́yìn san lóṣù ibi tá a ti ń sọ̀rọ̀ téèyàn bá ń gbé bíi tọ́ba jó ṣiṣẹ́ ìjọba tí ọba lọ sẹkítẹ́rìàtì lójoojúmọ́ fódìdí oṣù kan lọ́jọ́ monday sọ́jọ́ jímọ̀ tí ó wọkọ̀ lọ tí ó wọkọ̀ bọ̀ èló níjọba ọ̀sán fún lóṣù èló ní seventy thousand. kọ̀ọ̀ká owó epo mọ́tò ẹ̀. epo mọ́tò rẹ̀. seventy thousand ká. bẹ́ẹ̀ni ìyẹn ni pé wọn ò farabalẹ̀ aráàlú ọ̀wà nígbà péjọba ń gbìjà àwọn ọmọ torí ní tíjọba wà fún un Eni lati fara di alu kì í ṣe láti fara ni alu òtítọ́ ọbẹ̀rẹ̀ yẹn tá à ń pè níjọba nìyẹn àwọn orílẹ̀-èdè tó ti dìde lẹ̀ ó níbi tá à ní mọ́ ẹ̀ làwọn fi máa jagun káàkiri náà fi máa ń lòpọ̀ wọn káàkiri ntọ́ba lè ni àwọn ọmọ orílẹ̀-èdè wọn wọn ò ní ṣe tẹ́pọ̀ ọ̀bì wọn lọ́dọ̀ wọn wọn yà lọ orílẹ̀-èdè tí epo wọn lọ epo ńbẹ ni wọn dẹ̀ ní rí kan tí a bá ti ń fura pé kó fẹ́ mọ́ wọn bìkọ́ tára bá ti ní àwọn ọmọ orílẹ̀-èdè wọn wọ́n lè bọ́ títì kí a má kó títì mọ́ lóṣù kan tíjọba ìwó hmm. wọn àtàkù síbẹ̀ àmọ́ níbí báyìí ẹlẹ́yàmẹ̀yà ó wà Yorùbá lọ́wọ́ à ń báyìí àwa lọ́kàn àmọ́ àsìkò tó wá kàn wáyìí ó yẹ dáadáa Haúsá lọ ni ó dáadáa Yíbò lọ ni kọ̀ wáyé káwọn èèyàn máa ronú ọ̀nà àbáyọ míì. bàbá ara ara ni àwọn èèyàn. bẹ́ẹ̀ ni kì í ṣe irọ́sẹ̀. àkókò kò lè dọ́dọ̀ eh, former chief of staff lẹ́yìn eh, eh, tá à ń sọ yìí àwọn mẹ̀kúnnù mọ̀ ń sọ. bàbá máa yẹ mo fòdè kúrò àárọ̀ tí mò ń mú. àbí kílẹ̀ pé mo wí àwọn mẹ̀kúnnù mọ̀ ń sọ. àlùfáà bàbá mi. tí a pè lè bi tẹ́lẹ̀ ibi iṣẹ́ tíṣà náà mo sì padà sí èmi dẹ̀ tún ṣe pásítọ̀ tí ń náwó ìjọ ìjọ wà láàyè tiẹ̀ mi ò gbowó oṣù lọ́wọ́ ìjọ ìyẹn ni pé ara ń ní gbogbo ènìyàn kọ̀dà yẹ kúrí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ pé èló ní ìrẹsì dà èló ní sódà gbogbo àwọn nǹkan ẹ̀ ní òfin òbí pé ìnara wà nílùú àti rìn káàkiri àti wọkọ̀ káàkiri gbogbo rẹ̀ ní òfin pé ara ọ̀dẹ́ ẹ̀ aráàlú àwa gbọ́dọ̀ bájọba ṣe tíjú tọrọ. ẹ ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀ báyìí wọ́n ń gbọ́ yín báyìí. kíjọba dàrú kí ni ọ̀nà àbáyọ kí wọ́n tẹ́tí sí àwọn tó ní ìmọ̀ nípa ọrọ̀ ajé kì í ṣe àwọn olóṣèlú tí wọ́n jọ ń jọba nìkan kí wọ́n tẹ́tí sí àwọn tó ní ìmọ̀ nípa ọrọ̀ ajé àbá kan nìsín àkọ́kọ́ epo rọ̀bì tí wọ́n máa tà fún Dangote kíjọba dín owó rẹ tẹ ẹ bá ti wà nínú ilẹ̀ iye tẹ ẹ tà fún Dangote ẹ dín owó rẹ kí Dangote náà lè dín owó rẹ tó náà bá fọ̀ tán kẹ́ ẹ wá máa fọgbọ́n ọgbọ́n so ní ti gáàsì díẹ díẹ díẹ̀ díẹ̀ láì ṣe báyẹn lẹ́yìn ọdún mẹ́rin aráàlú ọgbà péjọba ó pé àwọn. tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá tẹ̀lé àmọ̀ràn yín. ọwọ́ epo nìkan ẹni eegun ẹ̀yìn ọrọ̀ ajé ńlọ́kan gbogbo ènìyàn àtẹ̀ntì ń gbénu gbó kọ̀ wá sí orílẹ̀-èdè tí sọ́bsidì ò sí hmm. tó o bá lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n sọ́bsidáìsì oúnjẹ kí àgbẹ̀ tó gbé nǹkan ni ó ti gbowó tẹ́ gbọ́ rí pé tírélà ẹ̀gẹ́ mélòó ló lè gbìn iye báyìí ní owó rẹ̀ rè lọ́gbìn kì í ṣe pé mo gbé táwọn ọ̀rẹ́ rà ilé oúnjẹ mi ń bẹ tó ti lè wọlé pẹ̀lú two dollar three dollar lamẹ́ríkà right tó ọba jáde ń dìrọ̀lẹ́ two dollar rẹ ọmọ jẹ lọ́ni oríṣiríṣi oúnjẹ ọ̀sán ọmọ jẹ lọ́ni àyàfi tó ọba bọ́ ta lóòtù tó sanwó mi aṣọ gbogbo rẹ̀ ló rọjú àwọn orílẹ̀-èdè tá a wá fẹ́ farawé yìí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti ń ṣe tiwọn nítòótọ́ epo wọn ní amẹ́ríkà jù lọ epo wọn ní uk jù bí lọ per gallon làwọn ń tepo not per litre epo tó wá wọn lọ́dọ̀ tiwọn kọ̀ọ̀kan nana kó ogun ká tí mo bá ń lọ bí iṣẹ́ ńlọrin nílùú èbò kọ̀ọ̀kan dandan ń gbé káà lọ. train. mo lè wa káà mi dé train station kí ni ọ̀bọ̀ sínú train láàrin wákàtí kan mo ti sọ̀kalẹ̀ ńlọrin tí n bá ṣe ọ́ nírọ̀lẹ́ mo tún lè bá nu train kí n padà wá sunlé mi mo lè máa lọ lùrọ ní lójoojúmọ́ kí n máa bọ̀ ní tìlú òyìnbó so tẹ́pọ̀ bá wọ́n ń bẹ̀ àwọn ò ní wí nǹkan kan torí pé káàtì ẹ̀ pilẹ̀ ra gan ẹ̀wù sunday lomi ń gun lọ sọ́ọ̀sì yóò pé wọn fẹ́ dára àwọn láàmú láti mọ wà mọ́tò tó o bá ti rìn kúsẹ́kúsẹ́ wà dé bus station ọ̀ wọ bus o kò nílò láti mú owó jáde lápò láti sanwó atm rẹ tóró o ti sanwó ọkọ̀ atm rẹ toro o ti sanwó train gbogbo àwọn nǹkan yìí àwọn mú ayé dẹ̀ra wọn lọ́rùn tá a bá wá jíǹjì lórí ẹni tá a ní iye tẹ́ kó jẹ́ lamẹ́ríkà iye tẹ́ kó jẹ́ ní Ghana iye tẹ́ kó jẹ́ níbì kan láwọn orílẹ̀-èdè táwọn ò ní epo pé iye tẹ́ kó jẹ́ ń bẹ̀ làwọn náà fẹ́ kí epo tiwa jẹ́ kọ̀bọ́gbọ́n mu kọ̀dẹ̀ ní wọ́ọ̀kì torí pé tẹ́ ẹ bá ti gbọ́kọ́ ń di àwọn èèyàn téèyàn bá rí irú mi lórí ọ̀kadà tàbí márùwá ń pé baba sí òsì nǹkan tí a bá hmm. kàn lẹ́sẹ̀ kí lọ́ọ́ pọ̀ sọlẹ̀ o. Hmm. láàárọ̀ yìí èmi àti àwọn mi pín káàkan gùn pé ẹja mi lẹ̀ níwájú lágẹ̀lú o kí n tó sọ̀rọ̀ tán ẹ padà wàá gbé mi lọ bí tán lọ sórílẹ̀-èdè pòfẹ́sọ̀ mi yìí hmm. ṣé yóò rí nù pé mọ́tò méjì ò lè jáde o pé mi ò tún rin po kí wọ́n tún máa rin po á sọ ti o báyẹn kọ́. ó ti ń kọjá àyè. ó ti tí ó ti ń kọjá gèjìà. ara ti ń kọ̀m̀plẹ̀n pé ara ni wá ẹ gbà pé ìnira wà ń lù. Hmm. ìnira wà ń lù iye ènìyàn tó ń dẹnu kọ wá lọ́sẹ̀ kan. ti ń sẹ̀ndí mẹ́sẹ̀gì. mẹ́sẹ̀gì tí sì ti parí tí pásítọ̀ bá tètè yẹra. gbogbo owó àpò rẹ̀ ní ọ̀hún ṣọ́ọ̀ṣì. pásítọ̀ mi ò tún mọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ó tún máa ní ẹ̀náwó tó tóbi jù lápò yín ó ké ni. ẹ ah, nígbà jẹ pé agboolé ní ṣọ́ọ̀ṣì tí a wà àwọn ò fi ṣòwò hmm. ọ̀rọ̀ àwọn ò fi ṣòwò tẹ́rí ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè ṣe ìnara wà nílùú. ṣé ká gbà pé APC ti fèèlì nàìjíríà àwọn Nigerians. ẹ sáré torí pé ọdún mẹ́rin nìbò tí wọ́n dì fún Tinubu. Mm. ó dìgbò ọdún mẹ́rin ń bá pé. ká tó sọ pé wọ́n fèlè àbọ̀ pass títí dàsìkò ìtẹ́ bá pé continuous assessment o ẹ fẹ́ access wọn níbi wọn bá dé yìí kí lẹ máa sọ. wọn ò tí ì gba pass mark níbi wọn bá dé yìí. APC ò tí ì gba pass mark. number one òpópónà Èkó síbàdàn kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ láti wo road dọ́jọ́ ọwọ́ mọ́tò ọ̀fẹ́ ẹ̀yọ́ òpópónà ìbàdàn sọ́yọ̀ kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ òpópónà ògbómọ̀ṣọ́ sọ kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ nígbà tí ẹ gbówó lé epo ẹ̀ ń yá owó ẹ̀ sanwó fún àkọ́ngílá kí ẹ máa bá pé ah owó tí wọ́n ń gbélé pé ẹ wà àǹfààní rẹ̀ ẹ̀yin náà tún lọ yá owó ìjọba àpapọ̀ tún yá owó ẹ wá ń pè kí wọ́n dárí jìyìn kí ni ìtumọ̀ owó tá a wá gbélé epo nígbà tá a tún lọ yá owó sí i àdẹ̀tí rí àǹfààní owó tá a gbélé epo lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àwọn asùn ní gbogbo wọn ní à ń sọ pé àwọn ọ̀dà sẹ́lẹ̀ o owó oṣù mẹ́rin sì ń bẹ tí wọ́n jẹ́ wá tí wọ́n yìí san ṣé àmọ́ tí mo kéèyàn má gbowó oṣù mẹ́jọ lọ́dún kan. wọ́n règèrègè four àtàndé wọ́n sáré san bíi kéékèèké wọ́n san bíi mẹ́rin ó mẹ́rin mo yẹ ẹsùn àpárá ní gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀ dẹ̀ yàtọ̀ sílùú òyìnbó nílùú òyìnbó owó oṣù rẹ̀ ìwọ ló ní ìyá rẹ̀ ò ní mẹ́ tí ìyá rẹ̀ bá nílò owó wọn ó gbé lọ ilé tí wọ́n ti ń tọ́jú arúgbó di tí bàbá rẹ̀ bá nílò owó wọn ó gbé lọ bí wọ́n ti ń tọ́jú arúgbó ni nílẹ̀ adúláwọ̀ ẹnìkan ṣoṣo tó bá dúró bá èèyàn méje lè dì mọ́ àbúrò ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó pé a ti gbọ́ ọ̀rọ̀ ìwọ ten thousand ìwọ five thousand ìwọ two thousand òyìnbó èsì bẹ́ẹ̀ torí personal emolument làwọn pọwọ́ oṣù wọn àwọn nìkan ló lówó wọn àmọ́ nílẹ̀ adúláwọ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ yàn lódì ni pé ọmọ àwọn òbó ń sanwó sùkú ọmọ àwọn láìsí wọlọ bàbá yàwó rẹ̀ sùn. ẹ òun lẹ̀ ń gbọ́ lẹ́nu ọ̀jọ̀gbọ́n yìí wọ́n ní ọlágbára pọ̀ ní ibi orílẹ̀ nàìjíríà dé dúró wọ́n ní APC táwọn gan wà wọn ìgbà pass mark o wọn ní APC ò tí ì gba pass mark àwọn sọ àwọn tó ń tún sọ pé àmọ́ o ọdún mẹ́jọ ìparí ó túmọ̀ sí pé <laughs> òtítọ́ ọ̀rọ̀ kò ní ká mọ̀ sọ òun níbi tá a bá dé ẹ jáde ojú ọjà ká padà dé ẹ kú kalẹ̀. ọjà mọ́ olúwa. Lagelu FM ninety.